padà sórí ètò Miliki Express bẹ́ẹ̀ ni Alhaji Pace wọ́n ṣì wà ní kalẹ̀ Alhaji Alhaji ah, Alhaji Alhaji ẹ̀bọ̀ mi lọ. o ṣe ah, ìyá mi ṣe ìyá mi tutù. Ah, kò yí sí mo wọ́n yẹ̀ wọ́n ara èmi kàn wẹ́ni tí ó sáìnì mi o. Ah, èmi lè sáìnì yín o ẹ wá fẹ́ o màá kọ́ bẹ̀rẹ̀ kọ́ lè bẹ̀rẹ̀ mi kọ́ jẹ́ sáìnì èèyàn kan náà ni. Ah, ẹjọ ẹjọ èdè dẹ̀ ní àbí ká sáìnì ká bẹ̀rẹ̀ sí sáìnì lórí ètò báyìí. ẹ jẹ́ parí ẹ jẹ́ <laughs> <laughs> parí alájì ká tó lọ sílé agbára lẹ́ẹ̀kan mo béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tí mo fẹ́ yẹ kẹ́ dá mi lóhùn nípa artist bá ti blow tó máa tí record label bá sign èèyàn ó ti yé tí record label mo ní kéèyàn máa gbàdúrà kan first ní pé yes any artist tó bá máa wà under label kó jẹ́ label tó love ẹ̀ tó love ẹ̀ tó fẹ́ràn ẹ̀ for who he is or she ó ti yé so tí love yẹn bá ti wà àwọn artist wà náà tó yẹ pé up to date wọ́n ṣe wà under record label wọn wọ́n dẹ̀ ti blow example person like Reminisce Reminisce ń ṣe artist tó yẹ pé tó máa ń sọ̀rọ̀ nípa artist á jẹ́ artist tó máa fẹ́ gbẹ́wẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sẹ́gbẹ̀ pé ó sì wà under Edge record láti ilẹ̀ hmm. ṣé kò ti dàgbà ni ó ti gbó ó ti lówó ó ti ṣe dáadáa lórí ẹ̀ so mi ò rí anything bad and àwọn artist mi dẹ̀ wà ó depend lórí àwọn àti label wọn label wọn lè máa kó máa ṣe kó máa ṣe dáadáa fún right from time láti ilẹ̀ kó máa dá láàmú nígbà táyé dẹ̀ gbé ọlọ́pàá ẹ wo gbogbo èyí tẹ́yìn ṣe fún mi gbà yẹn mi náà ti tó tà mí kò bá mi so ẹ ṣe ẹ kùnà hmm. owó hmm. tó bá játìs mi tó da a compensate wọn. bẹ́ẹ̀ni. àwọn míì dẹ̀ wà tó yẹn pé label míì tún wà tó yẹn pé tí international label bá wà láti bóyá bíi overseas bíi America hmm. tó bá wá sí Nàìjíríà pé artist yìí yìí ṣé ìwọlẹ̀ ń manage àwa là ń manage kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí fẹ́ gbé wọn ò ní bá artist yẹn sọ̀rọ̀ lébẹ̀ ló máa lọ bá sí wá kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká tèkì lébẹ̀ yìí ká gbé lọ sí abroad ó ti yẹ yìí ká gbé sí kó wà worldwide so lébẹ̀ ló máa bá wọn negotiate ó yá o ó yẹ báyìí lè máa fún àwa ni o àbí ká ṣe ní thirty seventy or fifty fifty agreement máa wà pẹ̀lú àwọn méjèèjì hmm. ó ti yẹ yín so tó ṣe ń lọ nìyẹn. àmọ́ tá a bá ní ká wò báyìí sí ó ti tó bí ìyàwó mélòó tẹ̀tí ní. Uh, right now for now i'm just mo ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ album mi eyin àwọn singles mo sì jù so lágbára ọlọ́run before this year àti wọ middle of this year album máa jáde. videos ńkọ́. a ti videos kan which we are promoting now tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń dẹ̀ni ó ti rántí wọn máa tó bá wa sá sórí afẹ́fẹ́ ńsìn which is alaji. Alaji. Alaji. a video ẹ. Uh, eh, was directed by um, A Plus Media. A Plus ọmọ olórin náà ni tó ń ṣe dáadáa nísìnyí. Hmm. àwọn lọ́ọ̀yà. àwọn lọ́ọ̀yà. àmọ́ nínú album tẹ̀sán pé ẹ release yìí nínú track tẹ̀sán pé ẹ release yìí ṣé ẹ lè bá mi kọ díẹ̀ fáwọn aráalé. alájí o alájí o alájí too much money alájí o alájì ọkọ gbọ̀nsáyìn alájì o alájì náwó fún mi alájì o gbèsè ó yá singa alájì alájì fìlà alájì eh? alájì bàtà alájì eh? eh? alájì òrùka alájì alájì màtà alájì ẹwòyà alájì alájì èsì alájì alájì sakara alájì alájì ooo alájì ooo. <laughs> Alaji too much money Alaji ooo. Oh. <laughs> Àmọ́ Alaji ẹ̀ náwó fún mi fa. Ẹ̀yin ló máa náwó fún Alaji. <laughs> Too much money Alaji, sakara Alaji, fìlà Alaji, dread Alaji, ah. gbogbo owó ni Alaji ẹ̀ náwó fún wa. A máa náwó fún yín lẹ́yìn lẹ́yìn ètò. Lẹ́yìn ètò. Ẹnà ẹnà àwọn aráàlú ò ẹ jẹ́ rí ẹnà. Ṣé ní POS machine? Ah pos ẹ má wọrí lẹ́yìn ètò ní lóòótọ́. màá sáré gbé síta fún yín sínsìnyí o mm, akọ ma kí sí akọ tí bọ sí akọ popo tí pọ ẹ lórí popo tí pọ ẹ pos machine mm. ó ti yé e. ẹ kú jókòó ṣe mi pé ìní Friday àwọn aráalé wọn fẹ́ gbádùn wọn fẹ́ gbádùn Alhaji mẹ pé ìwọ̀nba nǹkan tẹ́tí fún wọn yẹn gèmí gan mo ti ń ó ti yé yín mo ti ń popo tí po <laughs> ẹ jọ nítorí tó lọ ẹ tún bá mi kọ orin ẹ bá mi kọ orin fáwọn aráàlú èmi gan fẹ́ jó ẹ já jó ẹ jọ. ẹ kakú sọ di Friday night. ẹ Friday night ẹyọ ooo ẹyọ ooo ẹ bá mi lo ẹ̀yọ̀ jẹ́ kí n bá wọn délé kí n bá wọn délé kí n bá wọn délé mílíkì mílíkì mílíkì eh, eh. expresso ẹ̀yọ̀ ooo ẹ bá mi jólé gbàgbàgbà jújú ẹ mi gbóhùn ìyẹlú yẹn ẹ lulú yẹn dáadáa ẹ̀yọ̀ alájì. yeah madam àmọ́ tabanikawo bẹ́ ṣe ń múra ṣé bẹ́ ṣe máa múra gbogbo ìgbà nìyẹn àbí nítorí pé orin tẹ́ ẹ jùlẹ̀ sakara aláàjì fìlà aláàjì owó aláàjì ìwé ṣóun ló mú yín múra báyìí àbí nítorí pé ní tún friday. naturally mo múra báyìí tó pè ní jẹ́ friday ni ó ti yẹ àní ìgbà míì èmi fúnra mi mo láìkí máa wọ jàlámì à ń gbà ó ti yẹ cause àti mo sọ lẹ́ẹ̀kan mo like muslim àwọn mùsùlùmí òdìdá àwọn aláàjì yẹn ìgbà mi wà aláàjì mi tó máa sá jàlámì àti wípé ó máa look sexy inú yìí máa dùn ni tẹ bá rí àwọn aláàjì yẹn ó ti yé tára wọn máa funfun tó wọn máa dán nẹ́nẹ́ so máa gbà mí mo lè múra báyìí kí n kàn fi rẹ́ẹ̀pù wọn pé ó yé yín aláàjì ó ti yé ẹlòmíàdẹ́wò mi á ní aláàjì ó ní dàda àti nǹkan tó bá wọn yẹn tẹ pè èmi gan tẹ̀ ti yín lálàájì òní dáadáa because gbà tí mo wọ́n kọ́ rí ní alájì òní dáadáa ilé. sọ́kùn wọ mẹ́ka mo ò túmọ̀ o àbí orí mi dàda ti fẹ́ bẹ̀rẹ̀. <laughs> àmọ́ tabani ṣé dàda dàda gangan gangan lè lè nàbí ilé ṣe nígbà tí. actually eléyìí kò ń ṣe dàda trade mark look mi ni mm. so this is space alaji look. space alaji look yeah it's dreadlock you know ṣe dàda o kò ṣe kó fẹ́ kọ́ bí mọ́ dáadáa. na the brand face ni ló hmm. ti yé. àmọ́ ṣé tó bá ya ṣé aláàjì tún sì lè sọ pé bá wọn fẹ́ dán rí. ẹ̀mí lè wọnú ẹ̀mí lè wọnú wa kádẹ lọ dán yín straight up pé mo fẹ́ dán rí gbẹ́kọ̀ọ́ ah. tí ẹ̀yìn májì ká ní pé bá dán rí tàlàjì bá padà lọ dán rí. títẹ̀ tó dán rí ẹ̀ náà àti rí gbogbo ẹ̀ àti ṣọ́ọ̀bì ó ti gbọ́dọ̀ dán rí pèsè ọ̀làjì ìbéèrè kan mo ti fẹ́ béèrè ti pẹ́ àmọ́ gbogbo ilé ìta ṣe náà <laughs> mo ti wá fẹ́ béèrè báyìí báyìí báyìí mo mọ̀ pé ọmọ Bariga ni ibẹ̀ lọ bí yín síbẹ̀ lọ forí ń sọ sí ibẹ̀ lọ ẹ ti dàgbé ibẹ̀ lẹ ti ṣe gbogbo gbogbo ẹ gbogbo ẹ bẹ́ẹ̀ sàlàjì Bariga yẹn tabaníkà wò àwọn tó ń jáde ń bẹ pọ̀ gan be nice Olamide Reminisce id cap àwọn tó ń tiẹ̀ jáde ń bẹ wọ́n pọ̀ gan àmọ́ tabaníkà tó wà wò náà iṣẹ́ orin náà òun ló gbé wọn jáde òun náà lẹ́yìn náà tún wá ń ṣe yìí the same Bariga ni ṣé ká ní pé ká wò ó pé bóyá nítorí pé àwọn yẹn náà ti ń kọrin tán jẹ́ ẹ̀rí ọwọ́ yọ nínú Bariga yìí náà lẹ́yìn náà ṣe wípé ah iṣẹ́ orin àjọ máa kọ́ ni tó bá ń gbọ́ nice tó ń gbọ́ lámìdé tó ń gbọ́ wọ́n gbọ́dọ̀ gbé mi náà nínú Bariga yìí. Um, actually èmi ò Bariga jẹ́bi táwọn máa ti ń ṣeré everybody Ṣómólú Bàrígà ọmọ Fádèyí lèmi hmm. Fádèyí làwa dàgbà sí bet nígbà yẹn Fádèyí Ṣómólú Bàrígà àwọn olórin pọ̀ ńbẹ̀ kákọ́ọ̀sì mi wà ńbẹ̀ tó a pa máa ń ṣeré lọ síbẹ̀ tẹ́lẹ̀ yìí sọ lẹ́ẹ̀kan ni pé iṣẹ́ ẹni iṣẹ́ tí wọ́n bá ń ṣe èrò competitors máa pọ̀ èrò máa pọ̀ irú èmi èmi ò everybody compete o nǹkan talent tó wà lára tèmi tó ṣe wá sèmi lára lèmi ṣe ń sọ síta ó ti yẹn and kọ́lọ́run kó dẹ̀ fa àlùbáríkà sí iṣẹ́ everybody so àwọn Ọlámídé àwọn náà wọnú iṣẹ́ yẹn wọ́n try ọlọ́dẹ gbàdúrà wọ́n ta lọ tó jọmọ Bariga so everybody inú wọn ń dùn wípé yes èèyàn jáde láti root bẹ́ẹ̀ tó ń dé èèyàn ńlá tó ń bẹ̀rẹ̀ sí help èèyàn hmm. so it's something great kò ṣe pé bóyá ìtorí wọn lèmi náà fi ń ṣe kọrin no talent tó wà lára tèmi lèmi ń bring out sáwọn ọmọ hood ní pé fàdé yìí o àwa náà wà ń bẹ́ẹ̀ o pé mm. yes àwa gan rep mm. so àgbà tó dẹ̀ ti di pé ó ti di official things nsìn ó ti yé yín ó tún ti yàtọ̀ ó tún ti yàtọ̀ kó ṣe eléré àdúgbò ká máa kọrin mọ́ so ó ti di pé à ń ṣe fídíò à ń lọ sí shows travel out ó ti yé yín oríṣiríṣi. àmọ́ báwo ni Fádéyìí ṣe rí nsìn ṣé ẹ ṣì máa ń wọnú hood ẹ ṣì máa ń lọ síbẹ̀ bíi ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ẹ̀yin àtàwọn tí ẹ kọ̀ máa jókòó ẹ máa máa ṣe oríṣiríṣi nǹkan máa kọrin irú friday báyìí títún gbé oríṣiríṣi nǹkan máa máa lọ báwo ni fàdéyìí ṣe rí nsìn ṣé ẹ ṣì máa ń wọ ọbẹ̀ ṣán wọ́n ṣì máa ń gbà kẹ́ máa wọnú àwọn àbẹ́tẹ̀ yẹn kẹ́ tó dá mi lóhùn ẹ jẹ́ ká dókè lọ ẹ̀yin rálé ẹ̀yin kádélé agbára à ń bọ̀. Oh, ẹ gbọ́ràn ẹ̀dọ̀rọ̀ records iyo iyo ó ń pọ́jú gbó iyo iyo ó ń pọ́jú gbó iyo iyo ó ń pọ́jú gbó iyo iyo iyo iyo iyo. Ah, alaji ooo. Oh. bàtà alájì agbádá alájì àkàrà alájì sakara alájì bàtà alájì yàrá alájì alájà alájì yàtúbà alájì oya ìrìsí alájì for glory glass of container of alcohol kí ló máa ṣe? no igode sáà igode sáà dey jam o ti bakadi labẹ iko dey iko dey na we dey shine na go de, kan gbígbé èdè wo ló tún sọ kó sọ̀rọ̀ ká mọ bí táwọn lọ èdè wo ló tún sọ o kó sọ̀rọ̀ ká mọ bí táwọn lọ wọ́n ní gbogbo títí ko títí ko títí gbogbo títí ko títí ko títí ko. alaji alaji koko alaji alaji akuku alaji alaji mako alaji alaji ìyàwó alaji alaji owó alaji alaji kókó alaji alaji koko alaji koko alaji ojú alaji alaji ìdí alaji alaji ìrí alaji alaji ẹwọ ikú alaji i go talk wetin i when alaji come back from neca i fall from paper i be like dollar ah, kí ló sọ e go dey shout e go dey shout go dey dance go dey Dangote kan wípé èdè wo ló tún sọ o kó sọ̀rọ̀ ká mọ̀ bí táwọn lọ. èdè wo ló tún sọ o kó sọ̀rọ̀ ká mọ̀ bí táwọn lọ. wọ́n ní gbogbo títí kó títí kó títí kó títí kó títí kó títí kó títí kó títí kó títí kó. alaji, agbádá alájí àkàrà alaji, sakara alaji, alaji, ooo.